بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين والصلاة والسلام الأتمان الأكملان على نبينا محمد وعلى آله وصحابه وسلم أقول فون الله أبا أبلون كلا غسا لكم يون رفوان وصحابي النبي التوانات بمسلم تدرو تيسين الله أبا تبوتي تات بوتي tíra risalatu bin abi zayd al-qirawani rahimahullah nínú báàbù zakatul fitr ojú ọ̀nà tí ibn abi zayd al-qirawani tó fi ṣàlàyé zaka ìtúnu ààwẹ̀ èyí tá à ń jaka sọ pé ní alfitru ayé ìtúnu ààwẹ̀ ìtúnu ààwẹ̀ so eh, zaka yìí gẹ́gẹ́ bí wọ́n pè ní generally gbogbo wọn tá à ń pè زكاة فيها التنمية. ìmú nǹkan gbèrú ń bẹ níbẹ̀ so zakatul mali yóò máa mú kí owó dàgbà sí i asàlàyé nípìnlẹ̀ yìí pé ní oríṣi zakatu méjì ní bẹ zakatul mali àti zakatu alfitr so zakatul mali òun ó rọ̀ mọ́ owó ó ní òun ṣe pẹ̀lú owó àmọ́ zakatul fitri fàhíyà muta'alliqatun bizimma òun ní ń ṣe pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan so fàhíyà tó ná mi ò tó zákì lọ́kọ́lọ́kọ́ òun yóò tún àwa ṣe yóò tún ìwà wa ṣe ó ń ṣe ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run àtọ́lá rẹ̀ kó máa bá ó sì ṣe zakatul fitr yìí ní jáka ó ṣe lọ́ràn àyàn fáwa mùsùlùmí lè wa maqsudin fún àwọn ẹ̀kọ́ tó pọ̀ nínú rẹ̀ òun náà ni ìtúwàrádà nu hadith ń ṣe ọlọ́run wípé ní tóórọ́tán lè sọ imi mina lágùwí wà ráfàs so ó ṣeé ṣe kí aláwẹ̀ náà nígbà míì láì mà bóyá ansahawi ó ṣeé ṣe ní àbíbá kan kó ti sọ nǹkan gbólóhùn kan tí ò yẹ kó sọ ọ̀rọ̀ sọkúsọ ó ti sọ àbí ọ̀rọ̀ tí ò yẹ kí ó sọ lọ́sàn-án àwẹ̀ nínú nǹkan tí máa ń sábà ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó ó ti sọ so irú àwọn nǹkan báyìí lára àwọn nǹkan tí jákà wa tún ṣe lára lára wa nù so àǹfààní rẹ̀ fún ẹni tí ó yọ ọ́ nù àǹfààní rẹ̀ sì tún wà fún àwọn tí wọ́n ó gba àwọn màsàkínù àwọn aláìní láwùjọ so yóò máa jẹ́ pírọ́mà fún wa yóò máa jẹ́ oúnjẹ fún wa káwọn náà ó ní oúnjẹ ní ọjọ́ ọdún káwọn náà ó ní oúnjẹ níjọ́ ọdún káwọn náà ó dunnú pẹ̀lú gbogbo ìlú káwọn náà kàn yọ̀ pẹ̀lú gbogbo ìlú ó ń ṣe ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run ọba àtàlà kó máa bá nu hadithu mi ó ní pé ogun náà hàn ẹ jẹ́ káwọn náà ó rọrọ̀ ẹ rọ̀ wọ́n lọ́rọ̀ ẹ kára ó dẹ̀ wọ́n ẹ kí kára kí kó dẹ̀ wọ́n so ẹ̀kọ́ àti àǹfààní àti pàtàkì zakatul fitr nù àtọ́ yìí pé ní ẹ̀wọ̀n ṣe ọlọ́run ọba ó ṣàlàyé àwọn àwọn ni ó yọ zakatul fitiri àti ní gbogbo mùsùlùmí pátá gbogbo mùsùlùmí pátápátá òun náà ni ó yọ zakatul fitiri so àtọ́lẹ́ka wípé ẹtí májẹ̀mọ́ ẹ̀ náà ni pé ìnsàníyẹ́tú wàlẹ̀ islam kéèyàn jẹ́ ọmọ ẹ̀dẹ́ nìyẹn kó sì jẹ́ mùsùlùmí tó tún wá sí pé ẹni tí gẹ́rù láyìí ẹ̀ntì èsì ọmọ ẹ̀dẹ́ ènìyàn kò ní yọ zaka kò ní yọ zakatul fitri zakatul fitri ò pa dandan lórí òkú wa but ìxaraju zakatul fitri lè lè má yí tì fún òkú bẹ̀ẹ̀ ti bá rí sadaqa wàtàtọ́wò eléyìí ń tọ́ eléyìí ń tọ́ gẹ́gẹ́ bí o sì wà ládàá nù hadithu amalu abdullahi bin umar pé wọn a máa yọ zaka fún gbogbo àwọn tí ń bẹ lábẹ́ rẹ̀ àtọkùnrin ni àtobìnrin ni àtọmọdé àti àgbà mùsùlùmí kódà a máa yọ fún ẹni tí a máa bá ẹni tí èyí ṣe mùsùlùmí tí ń bẹ lábẹ́ rẹ̀ abudu rẹ̀ tí èyí ṣe mùsùlùmí Ibn Umar máa yọ zaka rẹ̀ àwọn afáà ní wípé eléyìí òun Ibn Umar ń ṣe tatawuan òun fi ń ṣe tàtọ́wù fi ń wá ojú orí ọlọ́run ọba ni so either abudu èèyàn ẹrú àbí ẹnibọ̀ tí ń bẹ lábẹ́ èèyàn ìbáàjẹ́rù ìbáàjọ́mọ́ ọ̀dọ̀ tí èyí ṣe mùsùlùmí ìyọ zakatul fitiri fún ìyọ jáka fún kì í ṣe ọ̀ràn yẹn bọ̀t bí yẹn bá yọ yóò máa sọ́hátì láhùn tàtọ́wù àníwá sọ́dàkọ yóò máa jẹ́ sàárà fún irú rẹ̀ torí pé báàbù sàárà báàbù rẹ̀ fẹ̀ sọlọ́run sì ní pé kì ṣe mùsùlùmí nìkan la lè ṣe sàárà fún inna allaha la yanhakumullahu la yanhakumullahu anil ladhina lam yuqatilukum fid dini wa lam yukhrijukum من دياركم أن تبروهم wa إليهم إن الله يحب yuhibbu al-muqsitin بني quran sọ pé ní ọlọ́run ò kò kò hánà fún wa ọlọ́run ò kọ̀ fún wa ọlọ́run ò kọ̀ fún wa ipe ká ṣe dáadáa sí àwọn tí èyí ṣẹlẹ́sìn wa lópin ìgbà tí wọ́n bá ti lé wa kó ń lù tí wọn ò láwọn ò fẹ́ wa ń lù mọ́ lópin ìgbà tí wọn bá sì ti àtúnpawọ́pọ̀ pẹ̀lú àwọn ọ̀tá wa pé káfílẹ̀ wa ń pò ń lù ú wọn ò sì bá wa jà so ká ṣe dáadáa sí wọn ìkùránì ní pé ní ọlọ́run ò ní ká má ṣe àlèṣe dáadáa fún kọ́dà ọlọ́run ní pé ní inna Allah yuhibbul muqsitin ká ṣe dáadáa sí wọn inú ọlọ́run bá máa ń dùn so nípa báyìí kíyìn oyọ zakati fún ẹni tí ń bẹ lábẹ́ èèyàn bóyá ọkùnrin mùsùlùmí tó fẹ́ kìtàbíyà ìdá jíù ló fẹ́ ni àbí kírísítẹ̀n ni so tó bá yọ zakatul fitiri ọ̀nbíàfúrú practice eh, Abdullahi bin Umaru yóò zakatun tẹ̀síhù lahu sadaqatan wa tatawwa yóò máa jẹ́ sàárà fún so bẹ́ẹ̀ náà ni òkú ẹni òkú ẹni tá a yọ zakatul fitiri fún so òun náà yóò máa jẹ́ sadaqa yóò máa jẹ́ tatawwa fún irú ẹni bẹ́ẹ̀ ìdàn àwọn tí wọ́n yọ zakatul fitiri àwọn náà nù so ìjọba nìyẹn àti kó jẹ́ mùsùlùmí òun náà ni so òkú tí wọ́n bá yọ fún un ọlọ́run pípa wa bá ká ọlọ́run ó gbà yóò sì jẹ́ sádàkà fún ẹni tí ń bẹ lábẹ́ ẹni tí kìí ṣe mùsùlùmí tá a bá yọ fún ọlọ́run ó gbà yóò máa jẹ́ sádàkà fún àwa náà so àwọn àwọn àwádìí ńgbà olè yóò tó ní agbára lẹ́yìn yóò tó ní agbára yóò fún mo lágbára àti yọ àti yọ zàká kò agbára àti sàká àwọn wo ló lágbára àti sàká àwọn tí ó lágbára àti yọ sàká òun náà ní gbogbo ẹni tó ṣe pé níjọ́ ọdún níjọ́ ọdún ó ní kóòtù ní yẹkìfìhí wà máa ń yẹ olùhù bìzíyádà ti sọ̀rọ̀ arákùnrin kan nílùú tí ń bẹ ó ní tí ó jẹ níjọ́ ọdún ó sì ní xxc tó ṣe déédéé sọ̀rọ̀ ni pé lẹ́yìn tó bá yọ ní tí ó jẹ tán pé ní tí ń jẹ lónìí súlẹ̀ ọlọ́run ti ní kó wà èwo ló kù ó kù sọ́ọ̀rùn kan àjẹpẹ́ni sọ́ọ̀rùn yóò fi yọ zakatul fitiri fẹ́ni tí ò ní tí ò ní nípa tí òun ò tiẹ̀ ní kankan àmọ́ ǹjẹ́ wàá lè yọ fún pé ẹni tó náà ní dídí rẹ̀ là so ẹni tó ń ní tó ń náà tó better off ni ó yọ ni ó yọ fún so baálé ilé ó ní òun nìkan àtìyàwó ẹ̀ kan àtọmọ méjì fàpèjọba ọmọ mẹ́ta gbọ́njẹ́ márùn-ún wọ́n á wo gbogbo tí ń bẹ ń lé wọn a rí i pé ní àwọn ní káfíńtà pẹ̀júwe ń bàjẹ́ pé ní yìí ń ti clear a ti sọ dédé òṣùwọ̀n ntẹ́nìkọ̀ọ̀kan òyò lẹ́ẹ̀kan wípé ní sọ́ọ̀rù ni ni pé sọ́ọ̀rù àná sọ̀rọ̀ àwọn sálà ti ṣe dédé múdù mẹ́rin ní ìtàwọn àwọn àwọn àgbàlagbà ti wò ó wípé ní ń ṣe dédé ẹ̀kún ọwọ́ mẹ́rin àti nínú wázínù tòde òní ó ṣe dédé two point four kilogram ẹni tí tó wá ní ọkàn baálé ilé òun kan ìyàwó rẹ̀ kan àtọmọ mẹ́ta wọ́n jẹ́ márùn kọ́hún èyí táwọn máa pè ní ẹlẹ́nu márùn tán bá ti lè ní báàgì ten kg golden golden mo àbíká ní pè golden penny golden penny thermofita èyí tí wọ́n ti páàkì tó yẹ pé ní two point five two point five ló wà ń bẹ́ẹ̀ wọ́n wá ní báàgì ten kg kan àti ẹyọ kan àbí ó ní báàgì ten kg sápòjúwe méjì ó ní báàgì ten kg méjì yìí ni pé ní ó ní two point five mẹ́jọ kọ́hún àwọn márùn-ún sì ni wọ́n ó yọ márùn-ún yóò kú mẹ́ta irú àwọn yìí náà mẹ́ta wọn ó tó wọn jẹ àáyẹ́ omi sọ àwọn oníwọ̀n yọ zaka kókó èdè ni wípé ní tíyẹn bá ti ní ntí yìí ń tó wáyé pé ní mẹ́ta tó sí mẹ́ta dáná lọ́kùn mẹ́ta tó kù tí o bá tó wọn jẹ níjọ́ kankan lẹ̀ àmọ́ tí o bá ti ní tó wọn jẹ àjẹ́ pé ní àwọn náà dira wọn kù so wọn ó di tẹnìkan kù ní àbí téèyàn méjì kù ní wọn ó yọ déédéé yìí tí ipa wọn bá ká táwọn náà òfin ní wà ní ebi táwọn náà òfin ní wà ní ebi ìtumọ̀ ìtumọ̀ tí wọ́n ṣe pé ní an kóòtì yìí kóòtì àyálì yìí wàhàwà ìjì yìí àlàfùsùlẹ̀ yìí so àwọn nǹkan tí ó estimate tí ó put into consideration ọ̀nà pé kóòtù tiẹ̀ tí ó tó òun oúnjẹ tí ó jẹ fúnjọ́ kan òun oúnjẹ táwọn fámìlì rẹ̀ ó jẹ fúnjọ́ kan òun àti gbogbo tí ń bá tún jẹ́ primary needs rẹ̀ àwọn àwáìjù rẹ̀ míì àwọn àwáìjù rẹ̀ míì eh, tí tọ́ ẹ pé máa ń gbọ́ tí máa ń gbọ́ so yóò yóò consider àwọn náà pé gbogbo ohun tí ó tó òun yóò ti yọ yóò ń kalẹ̀ nǹkan tí wọ́n tilé rẹ̀ nídìí ni táwọn ọmọ rẹ̀ nídìí ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n eléyìí yóò ti yóò ti kọ̀nsídà àwọn eléyìí náà so yìí ni yóò máa fẹ́ jẹ́ pé ní yóò tábàrò gẹ̀níyàn tó bá ti ní tí ó jẹ tó sì ní táwọn fámìlì rẹ̀ ó jẹ tó sì ní táwọn ọmọ rẹ̀ ó jẹ tó tíní tó fi gbọ́ bùkátà tó jẹ́ àṣàṣìyà àwọn necessity rẹ̀ tó ní lọ́wọ́ pẹ̀lú ìyàjẹ́ pé ní ó ti rọrọ tó bá wá kù lórí ilé yìí ń sápé dèédé tó tó yọ sàkà ẹnìkan ló bá kù wọn yọ sàkà ẹnìkan yóò yọ tiẹ̀ tó bá yọ tẹ̀yàn méjì yóò yọ tẹ̀ yóò yọ tìyàwó tó bá yọ tẹ̀yàn mẹ́ta yóò yọ tiẹ̀ yóò yọ tìyàwó yóò sì yọ èyí tó dàgbà ní ọmọ wàhálà kàdà bí wọ́n ti mọ aláṣẹ títí fi ṣe é nù ìnsàníyà kéèyàn jẹ́ mùsùlùmí kó sì rọrọ̀ òun náà ni májẹ̀mú zaka ǹjẹ́ gbèsè pé àmójẹ gbèsè ǹjẹ́ o ó preclude i mean o uh, disturb uh, zakatul fitri ǹjẹ́ ó ní ká mọ̀ yọ zakatul fitri bí so a rí nínú àwọn òní mímọ̀ táwọn pé àbí ẹni tó bá jẹ gbèsè tó ní pé òun náà ní yọ fitri a sì rí nínú wọn pé náà no gbèsè kò stọ́ọ̀pù zakatul fitri torí pé gbèsè zakatul fitri fìdímà ni ó wà lọ́rùn rẹ̀ ni but gbèsè náà ń bẹ lọ́rùn rẹ̀ náà ni gbèsè náà ń bẹ lọ́rùn rẹ̀ náà ni so àwọn kan ní pé ní lópin ìgbà tí gbèsè bá ti ń bẹ lọ́rùn rẹ̀ òun ò ní yọ zaka àwọn kan ní pé yóò yọ àwọn kan ní pé no àkáwọn owó mọ ẹ pé ní oúnjẹ ni ó ń ṣe ọlọ́run bá rẹkọmẹ́ndì káwọn fi yọ zaka ẹni yìí òun náà ni ó ní sọ́ọ̀rù kan ní pé ó ní dèédé two point five kg sẹ̀mó ló ní kò ní míì so irú eléyìí òun kò ní yọ zaka because èyí náà lòun ó jẹ tó tó bá lè fi yọ zaka òun náà ó jòkó lẹ̀ yóò di olùsí so yóò kò ní yọ zaka ó wá ní two point five kg ó tún wá níkan sí i àmọ́ nígbà tá a wò ó ó tún ó náà ti jẹ gbèsè tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti jẹ nìkan ní gbèsè two point five kg tó túmọ̀ sí pé ní ẹyọ kan náà ló kù lọ́dọ̀ rẹ̀ nísìn tó bá ti mú ìkejì òun lọ so òní kankan mọ́ jẹ́ pé náà ò ní yọ zaka so tó túmọ̀ sí pé ní tó bá ilé san gbèsè rẹ̀ òun yóò kù ẹyọ kan ẹyọ kan tó kù náà sì lónà ó jẹ ìrẹ̀ntàn náà kò ní yọ zaka àtúnwárí náà mí náà pé no tó bá ti ní méjì báwọn àbó ní lẹ́tà àti ìpò ní mẹ́ta ọ̀tọ́ bá ní méjì náà eh, kò tí ì tó tó bá ní mẹ́ta ó ní mẹ́ta so ìkan yóò jẹ ìkan máa jẹ ẹsẹ̀ sí rẹ̀ tó kù tó kù òun ni pé ní tó bá yọ òun yóò kù méjì lọ́dọ̀ rẹ̀ àwọn àáfàá gbèsè tó wà lọ́rùn rẹ̀ ń ìrákàánà mọ̀tọ́lá bá ń bìyì sápẹ́ ẹni tó jẹ ní gbèsè ní pẹ́tọ̀ ẹ̀ wò ìyá alágbájá àbí bàbá alágbájá ẹ bá ń gbé sẹ̀mú omi mẹ́ta náà sì ní bẹ lọ́dọ̀ rẹ̀ tòníṣìn ó wà mọ̀tọ́lá bó ń bi sọ́ọ̀à déédéé yìí tó fẹ́ yọ náà náà ní kọ́sàn àti pé yóò yọ yóò ṣàgbèsè òun so òbítálí la tajibu alayhi zakatu àfẹ́tẹ̀rẹ̀ torí pé òun náà ní nǹkan sọ òun náà wà nínú àwọn tí tí ó yọ zakatu tí ó gba zakatu fẹ́tẹ̀rẹ̀ nù òun ló fà á tí imam ibn abi zayd Qayrawani sọ pé ní gbogbo ẹni tó náà bá àṣẹ́ẹ̀sì ara rẹ̀ kí ní kálukú kó wọra rẹ̀ wò kó wọra rẹ̀ wò láàrin òun àti ọlọ́run pé ǹjẹ́ tán bá tiẹ̀ gbé tán bá gbé zakatul fitiri wá ǹjọ́ ń lẹ́tọ̀ọ́ àti gba zakatul fitiri àbọ̀wọ̀n lẹ́tọ̀ọ́ àti gbà gbogbo ẹni tó wá pé ní ìdáhùn rẹ̀ ni pé ah ìlẹ́tọ̀ọ́ àti gba zakatul fitiri tó ìtumọ̀ ni pé báyìí ní àmúrẹ́ nìní inú kọ́ yẹ pé ní kò sì ní zakatul fitiri ọjọ́ ọ̀ràn yẹn lórí rẹ̀ àbí kí zakatul fitiri ọjọ́ ọ̀ràn yẹn lórí rẹ̀ torí pé kì í ṣe gbogbo ẹni tí ò bá lẹ́tọ̀ọ́ àti gba zakatul fitiri òun náà ni zakatul fitiri sọ̀ràn yẹn lórí rẹ̀ gẹ́gẹ́ bí àpèjúwe tá a mú wálé kan ẹni tó ní sẹ̀mú two point five kg páàkì mẹ́ta ìkan ni ó jẹ ẹyọ kan ó ní ẹyọ kan ní a ní pé yóò jẹ fábílù lórí lórí bùkátà rẹ̀ ẹyọ kan tó kù méjì náà lóní méjì bẹ́ẹ̀ tàtàmúlẹ̀ kan fi ṣàpèjúwe gbèsè ni méjì lóní nísìn yóò jẹ kan ẹyọ kan tó kù náà ni ó máa jẹ fábúlù yìí ni pé àlékún lórí hájà rẹ̀ àdìpọ eléyìí nísìn kò tọ́ sí kó zakato fitiri toró ní nǹkan tí ó jẹ òun náà sì ní í yọ torí kò sí ẹsẹ̀ tí ó fi yọ zaka àwọn tó bá wá ní mẹ́ta ó ní two point five kg mẹ́ta kò sì ẹnìkan kan ò sì kò jẹ ẹnìkan kan ń gbèsè ẹnìkan kan ò ní wá bá pẹ́ bá mú mú omi so irú eléyìí nísìn láyẹ̀ stẹ̀hẹ́kù kó gba sàká àní ọ̀sàká tó fitiri fún òun náà ó sì yọ fún ẹnìkan mẹ́ta tó níhùn yóò mú kan mẹ́ta tán yóò fi yọ sàká tó fitiri rẹ̀ tó mo rò pé ó clear báwọn. gbogbo àtọ́lẹ̀ kan yí pé ní ẹni tó bá ní ìyẹn ó yọ fúnra rẹ̀ yóò sọ fún gbogbo àwọn tí tàǹbẹ̀ ní abẹ́ rẹ̀ àwọn tàǹbẹ̀ lábẹ́ èèyàn àti ọlẹ́ẹ̀kan wípé ìbáà jẹ́ permanent àbí ẹni tó jẹ́ ọmọ ọ̀dọ̀ èèyàn àbí kódà àlejò tó bá yàn àlejò ó bá yàn nínú Ramadan èèyàn náà sì ni èèyàn ń ṣènáwó rẹ̀ gbogbo Ramadan èèyàn ò yọ zakatul fitri fún rẹ̀ níbẹ̀ àfi tí ìṣẹ̀rọ ẹni bẹ́ẹ̀ bá sọ wípé ní òun náà ní agbára àti yọ zakatu fitiri fún ara òun àti pé ìyóhun ìyóhun ní yọ zakatu fitiri fún irú ẹni bẹ́ẹ̀ má. wa yustahabu ikhraju zakatu fitiri anil janin so ó dáa kéèyàn ó yọ zakatu fitiri fún oyún inú oyún inú yìí ni pé tá àti ìbí ọmọ tá àti ìbí so lágbára rẹ bá ń tó bá wà àkàyọ zakatu fitiri fún irú ẹni bẹ́ẹ̀ ó dáa púpọ̀ púpọ̀ àrùn àwọn àfáà tán ní pé bí yóò bá yọ zakatu fitiri fún oyún oyún inú ó gbọ́dọ̀ jẹ́ yìí tí ó ti kọjá oṣù mẹ́ta tó jí oṣù mẹ àrùbáyìn yẹmi sàlàsà oṣù mẹ́ta one and twenty twenty days oṣù mẹ́rin kó ti kọjá oṣù mẹ́rin ṣùgbọ́n àṣàhẹ́wò ni wípé tó bá ti lè sàbátà yìí pé oyún ti dúró so kàrẹ̀ zakatu fitiri fún ọ̀dà wàdàlílù àlàdálíkà ni sunna àbí asaru ọ̀tùmá ibn Affan radiyallahu ta'ala anhu annahu kana yukhriju az-zakata zakata al-fitri an al-janin ah, nínú sunna nínú practice ọ̀tùmá ibn Affan ni eléyìí yóò so wàhálà fàlẹ́ sàfẹ́ sunnata nàbísọ̀lá so yìí kò sí ẹ̀rí láti nu súnú iṣẹ́ ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run àti alára kí kó máa bà. àṣùgbọ́n káwọn gbàgbé o ìpè súnà Uthman ńlá pé súnà Uthman ibn Affan radiyallahu ta'ala anhu wa huwa ahadu al-khulafa ar-rashidin al-mahdiyyin alladhina umirna bittiba'i sunnatihim. Uthman ọlọ́run ọba kẹ nínú àwọn tọ́lọ́run ọba kẹ ló wà àwọn soríire wọn wà nínú àwọn hólàfà rọ̀ṣùdùn mẹ́rẹ̀ẹ̀rin tó ń ṣe ọlọ́run ọba pa wá láṣẹ àti tẹ̀lé súnà wọn so àjẹ́ wípé ní ẹ̀wà ń lámtẹ̀rẹ̀ dì ánà bisana sálà súnà tó ń tẹ́fà má sannahu alhólàfà rọ̀ṣùdùn fàṣúnà tó hólàfà rọ̀ṣùdùn ṣàrùn mùtàbà ṣàrùn mùtàbà òun súnà àwọn hólàfà rọ̀ṣùdùn náà ní tán bá ṣe ṣẹ̀ríyà ni o tá a gbọ́dọ̀ tẹ̀lé lópin ìgbà tá a bá ti rí sunna tó wà akọ́wájú títí wọn lọ. òbí hádà lábẹ́ bẹ́ẹ̀ náà ni a máa yí pé ní al-adhanu al-awwal al-adhanu al-awwal èyí tí ó wà yawm al-jum'a sunnatun bi ithbati an-nabi sallallahu alaihi wasallam dhalika bi qawli so ní kókó mi tá a fẹ́ báyọ̀ ni wípé àárí ẹ̀rí nínú alukurani tọ́ba a sì rí ẹ̀rí direct nínú sunna òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam tó ní káyọ zakatu jẹ̀nínì zakatu fitiri fún oyún inú ìyàwó wa ọmọ tó wà nú ìyàwó wa kò sẹ́ẹ̀rí fún inú sunna direct pé káyọ zakatu fitiri fún bọ́tọ̀ ọ̀sùnmọ́nù a máa ṣe ọ̀sùnmọ́nù sì ní ó wà lára àwọn tó ń ṣe ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run àtàlà rẹ̀ kó máa bá a. توني كما تلي سنة وما تنصف في عليكم بسنة وسنة الخلفاء الراشدين المهديين من بعد من بعد عضوا عضوا عليها بالنواجذ لين حديث العرباب ابن سارية رضي الله تعالى عنه عرباب ابن سارية يعني وعظنا النبي صلى الله عليه وسلم ذروت منه القلوب وأدمعت منه العيون ó شاء الله ọlọ́run ọba ẹ̀rọ̀bátún ni pé ó ń ṣe ọlọ́run ọba wà àdírẹ́sì wa ọkàn gbogbo wa gbọ̀n ó gbọ̀n tìtìtì ẹ̀rù bà wá omi ń dà lójú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ lójú wa pé a wá àti tó ń ṣe ọlọ́run ọba ń ṣe fún wa yìí ṣé kìí ṣe pé ń dágbére fún wa ni wa ni pé fàwọ̀ sí ìnáyà Rasulullah à tó bá rí bẹ́ẹ̀ tún kọ̀ntínú dákun sọ àsọ́ọ̀lẹ̀ fún wa sí i nínú àwọn àsọ́ọ̀lẹ̀ tó ń ṣe ọlọ́run bá wa sọ fún wọn jẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ní pé alaykum bi sunnati wa sunnati al-khulafa ar-rashidin al-mahdiyyin min ba'di addu 'alayha bin-nawajidh sunna èmi ànábì dọwọ́ yín o sunna èmi ànábì sallallahu alaihi wasallam ó dọwọ́ yín ẹ mójútó ẹ dáadáa gbogbo ohun mo mú wá látòkè délẹ̀ ìkan gbọ́dọ̀ tanu nú ẹ o ẹ gbọ́dọ̀ ṣàlékún lórí ẹ o ẹ sì gbọ́dọ̀ ṣe àdínkù. wà bákan náà òun náà ni súnà àwọn khulafa rashidin àwọn àrólé mi tí wọ́n wà lẹ́yìn mi ar-rashidin mahdiyin àwọn tí ọlọ́run bá fọ́ọ̀nà mà tọ́lọ́ ń gáìdì dáadáa òun ṣe ọlọ́run ní wípé ní súnà wọn ó dọwọ́ wa. kallu kallu kalo kalo آه شيخ هو آه العلامة shekhu muhammad ibn sali صالح العثيمين عليه رحمة الله باتون كومنتي ní àyè tá a wà yìí wọn ni wọn wípé ní wàbí hàdà àkàràwò wàbí hàdà nàárẹ̀fù ànà àdán àwọl yóò màlì jùmọ̀átì súnà tóun بإثبات النبي صلى الله عليه وسلم ذلك بقوله عليكم بسنتي وسنة الخلفاء الراشدين فقال رحمه الله أما من أنكره من المحدثين وقال إنه بدعة وضلل به عثمان رضي الله تعالى عنه فهو الضال المبتدع لأن عثمان رضي الله تعالى عنه سن الآذان الأول بسبب لم يوجد في عهد النبي صلى الله عليه وسلم ولو وجد سببه في عهد النبي صلى الله عليه وسلم ولم يفعله النبي صلى الله عليه وسلم لقلنا إن ما فعله عثمان رضي الله عنه مردود لأن السبب وجد في عهد النبي صلى الله عليه وسلم ولم يسن النبي صلى الله عليه وسلم فيه شيئا أما ما لم يوجد في عهد النبي صلى الله عليه وسلم السبب الذي من أجله سن عثمان رضي الله عنه الآذان الأول فإن سنته سنة متبعة ونحن مأمورون باتباعها رحم الله شيخنا ابن عثيمين dàbí káyé ni pé yóò máa jẹ́ ẹ̀kọ́ fún ọ̀pọ̀lọpọ̀ wa náà lónìí ó máa jẹ́ ẹ̀kọ́ fún ọ̀pọ̀lọpọ̀ wa kò sí ẹni tí ò lè ní zálà àbẹ̀lẹ̀ ọ̀nkọ́ lọ́wọ́ kó ṣàforíjì fún gbogbo wa ni kò sí màásùm ntí bàbá fẹ́ kó yé wa níbi ṣéèkì bí wọ́n ṣe mí nǹkan fẹ́ kó yé wa ní pé gẹ́gẹ́ bí a ṣe ṣe àfihàn rẹ̀ pé kéèyàn oyọ zakatul fitri jáka fún oyún nu súnà ni tó rinlẹ̀ pẹ̀lú súnà ní falasala torí kò ń lọ fọwọ́ ká tẹ̀lé súnà àwọn fọlá fàrọ̀ ṣèdín yìí tí wọ́n ti máa ń jẹ́ kan wọn. bàbá ní bẹ́ẹ̀ náà ni al-adhanul lónìí ẹ̀rí pé tábà níjọ́ jimá wọ́n kọ́kọ́ pè irun kan òun ṣẹ̀ṣẹ̀ wá pe irun tí wọ́n pè tí ẹ̀mọ́mọ́ fi gun mímbà rí láyé ànábì sallallahu alaihi wasallam irun kan náà ní bẹ́ńjọ́ jimá bẹ́ẹ̀ náà láyé Abubakar Siddiq irun kan náà náà máa ń pè níjọ́ jimá láyé Uthman ibn Khattab radiyallahu ta'ala anhu irun kan náà wọ́n máa ń pè níjọ́ jimá láyé Umaru ibùnú Khattab ni pé láyé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam irun kan ni láyé Abakar Siddiqu irun kan ni láyé Umar ibùnú Khattab irun kan ni wọ̀fì áàdì Uthman ibùnú Affan nígbà tó wá di ayé Uthman ibùnú Affan radiyallahu ta'ala anhu Uthman rí pé ní àwọn èèyàn ti tọ́ pọ̀ sí so kátàkárà ti gbòòrò sí àwọn èèyàn ń lọjà wọ́n ń lọ oko ó di wípé ní tá a bá ń pèrun àkọ́kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn a máa léètì ìrun kátí ń bẹ láyé àdéhùn sọ̀rọ̀ a máa léètì kó tó di wípé ní wọ́n wà Osman wá ní pé kí wọ́n introduce ìrun mi before ìrun eléyìí ní tí ó máa jẹ́ tẹ̀m̀bì ìtanijí ìfúnnilára wípé àsìkò tí ń wọlé o àsìkò tí ń wọlé o Osman ṣe bẹ́ẹ̀ radiyallahu ta'ala anhu wal fadlu lahu ba'da Allah subhanahu wa ta'ala ọlá sì ń bẹ fún ọ̀túnmọ́ni pẹ̀lú nǹkan tó ṣe yìí ọlọ́run bá fi ó fi mọ̀nà ni náà ni ó ń ṣe ọlọ́run bá fi ròyìn pé ní arọ̀ṣìdín mahdiyin àwọn àwọn tí wọ́n dúró déédéé àwọn tọ́lọ́run bá fọ̀nà mọ̀ àwọn tí wọ́n dúró déédéé àwọn tọ́lọ́run bá fọ̀nà mọ̀ ìmọ̀nà ọlọ́run ni fún ọ̀túnmọ́ni radiyallahu ta'ala anhu torí pé aslu àdáni gangan ìlàmù ni ìṣàárù ni ni pé ìlàmù notification ló jẹ́ ká notify yẹn pé àsìkò ti tó ìṣàárò ni ìfúnnilára ni nǹkan tí ó ń ṣe ọlọ́run ọba yìí kí ọlọ́run àtọ́lá rẹ̀ kó máa bá tí wọ́n torí ẹ̀ introduce àdánù kan fún júmọ̀ láyé rẹ̀ sallallahu alaihi náà ni pé ní káwọn èèyàn ó lè máa mọ̀ pé àsìkò ti tó nígbà wọn sì ní kátàkárà bùkátà yóò pọ̀ wọ́n bá ti pèrun ó rọrùn fún àwọn èèyàn àti báyìí run lásìkò ayé Usman kò rọrùn bẹ́ẹ̀ mọ́ ẹ jẹ́ ká tó máa ṣàlàyé fún wa wípé ní ká tètè máa pàkíyèsí wọn a jẹ́ pé ní the function objective tí àdánù tọ̀hún ń ṣe òun náà ni àdánù eléyìí náà ń ṣe radiyallahu ta'ala anhu kọ́lọ́n kó ṣàlékún ìkẹ́ rẹ̀ fún ọ̀tùmánú àti gbogbo àwọn ọmọ ìyá rẹ̀ abakar sidiku umaru ali àti gbogbo àtàwọn tó kù pẹ̀lú eléyìí tó ń ṣe ọlọ́run ti sọ fún wa pé ní ká tẹ̀lé sallallahu alaihi wasallam ká tẹ̀lé súnà òun ká sì tẹ̀lé súnà khulafa rashidin ajẹ́ pé táwọn eléyìí bá ṣe sunnatun muttaba'atun súnà tá a gbọ́dọ̀ tẹ̀lé òun náà ni lópin ìgbà tí ò bá ti sí násù míì tí ó tako nǹkan tí wọ́n ṣe wàhásà àhùn àwọn náà ò tiẹ̀ ní ṣe nǹkan tí ó kọ̀ǹtradíkì yálà nasan sarihan al-Qur'an àbí sunan ní sallallahu alaihi wasallam láíláí torí pé mahdiyun ni wọ́n àwọn tọ́lọ̀ ọba kọ́ máa ṣe ni wọ́n so lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní àwọn tòwẹ́lébù àwọn kan tó yẹ pé ní kódà ó yẹ ká ṣẹ̀ṣẹ̀ lé bẹ̀rẹ̀ ilé kéwú ni àmọ́ àwọn náà máa pera wọn láàfáà ẹlòmíwàá gbẹ́nu rẹ̀ ẹnu rẹ̀ subhanallah nítorí pé ní bíbí àní àtàwọn òun ní nǹkan tí bàbá ń sọ níbí yìí o man anta ya tuwelib ya sahibal gurur wọ́tọ́ jọra rẹ lójú ntí wọn sùmánù ṣe tuwelib kan wàá dé lónìí ẹni tó ń ṣe ọlọ́run sọ wípé ní alaykum bí súnà tí ẹ tẹ̀lé súnà mi ẹ sì tẹ̀lé súnà tiẹ̀ náà kí mọ̀gá fàlùkún wá dé lónìí kó sọ wípé ní bídíà ni. ni bàbá ń sọ wípé amma man ankarahu mina lẹ́mọ̀ ọ̀dàsìn àwọn ọmọ ọ̀dàsìn náà ni pé àwọn ọmọ kéékèèké kódà kìbá àjàgbélagbà kódà kó jẹ́ àgbàlagbà tí ọjọ́ orí rẹ̀ àbí ìmọ̀ rẹ̀ ò bá jẹ́ kó yé wípé kò tọ́ sóun lẹ́nu kó pe nǹkan tí wọ́n sọ máa nù ṣe ní bídíà tí ò bá kéwú débẹ̀ mọ́kádásù ni ọmọ kéékèèké náà ni. gẹ́gẹ́ bí orin tá a ti kọ́ ń gba kéékèèké innal kabira bila ilmi ma'a sigara inna as-saghira lahu ilmun ma'al kubara ìmọ̀ wọn máa ń dìtámì pé ṣágbà lèèyàn àbí ọmọdé lèèyàn nínú sunna nabi sallallahu alaihi wasallam nínú hadith tó fẹsẹ̀ nílẹ̀ amúrò ibn sálámátà bukhari gba wa àtàwọn sahabu muslim àtàwọn sahabu kutubal hadith amúrò ibn sálámátà ní pé lóko àwọn àwọn máa ń bì kan bẹ́ẹ̀ máa ń sin nígbà táwọn kéékèèké kéékèèké so àwọn tán bá wá lọ sí ọ̀dọ̀ ń ṣe ọlọ́run ọba ìkí ọ̀la rẹ̀ kó máa bá tán bá ń bọ̀ wọ́n máa ń bá wọn níbẹ̀ so tán bá bá wọn bẹ̀ gbàmí bẹ́ẹ̀ wọ́n máa ṣe mùdákàrà yìí ni pé wọ́n ó máa rìváìsì nǹkan tí wọ́n gbọ́ lọ́dà nábì nínú alukur'ani bóun ṣe máa ń gbọ́n kọ́lá kuntu ṣáàbàn hafizọ ọlọ́run bùn ní làákàyè bóun bá ti gbọ́ ó ti dúró nínú ọpọlọ tòun bóun ṣe há ọ̀pọ̀lọpọ̀ ááyà alukur'ani nù wọn njọkan njọ́ kan amúrúbùn sálámátà ní pé njọ́ kan bàbá òun salamata ó wá mú lẹ́yìn ń lọ madina maal wa àwọn kan ń lọ màdínà wọn fẹ́ lè tún kọ́kẹ́wú wọn fẹ́ lè béèrè béèrè òun mú un lọ́wọ́ ń gbọ́ ọmọ rẹ lọ́wọ́ lọ sí àwọn àáfàá máa rí ẹ̀kọ́ kọ́ lọ́dọ̀ wọn ńgbà tí bá tán dọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ànábì kọ́ wọn kéwú tán ńgbà tán fẹ́ máa lọ ànábì ní pẹ́tọ́ bẹ́ẹ̀ mọ́nà bá dé oko o ẹ máa kírun o bẹ́ẹ̀ bá dóko yín ẹ̀yin náà ẹ máa kírun jàmáà dọwọ́ yín ni pé yẹ ummu li yẹ ummakum aqra'ukum àwọn tẹ́sì máa tì síwájú lóko yín tẹ́ bá débẹ̀ ẹni tó bá máa kéwú ká nínú yín ni ẹ máa tì síwájú. Si kọ́ọ̀lá amúrù àkóńtù àkàrà ọ̀hún yàwòmá ìdè pé èmi mo ma ké èmi mo ká kéwú tó pọ̀ jù ní gbogbo wọn ẹ aláàpá àwọn àwọn àgbẹ̀ ó kọ́ ọlọ́run kó sanwó lẹ́sàn-án rẹ̀ wọ́n ń gbìyànjú náà ní wọ́n ó lọlé kéwú wọ́n ó lóko àwa náà bá àwọn bàbá tiwa bẹ́ẹ̀ náà wọ́n ó lóko wọ́n àbá tòkó dé àti àfa àti ọkọ̀ wọn kéwú àti àwọn bàbá tiwa tó ń kọ́ àwọn wọn kéwú àtàwọn ọmọ kéwú wọn náà orí ìrọ̀gbọ̀kú náà wọ́n ti máa ké wọ́n máa ké ńjọ́ náà lọ́hùn-ún bẹ́ẹ̀ kọ́ làwọn kó ṣàforíjì fún gbogbo wọn kọ́ làwọn kó pa gbogbo wọn pọ̀ kẹ́. Hmm. amúrò ni àwọn bàbá àwọn á ti máa ń lọ bìfọ́ rẹ o àmọ́ ẹnu bá ń bá ń bọ̀ tá ń lọ tá ń bọ̀ tóun máa ń gbọ́ tá ń wí ńgbà pé làákàyọ̀ ọmọ kẹ̀kẹ́ ó ṣáàbù òun tètè ha tó ń jọ́ náà lọ́hùn òun gan tó máa kéwùjú bàbá rẹ̀ gan lọ òun ló wá mọ po kéwùjú gbogbo àwọn ará oko wọn lọ fakọ́dàmúhù òun ni wọ́n tì síwájú ọ̀kọ́ dààmú wò ni wọ́n ti sọ ọjọ́ oníkírun ṣèbí wípé ó ní pé ń jọ́nà lọ́run tó ń bá ń kírun gan ẹ̀wù péńpé kaba ló máa fi ń kírun kò ní bo káràmbàdì òun àwọn obìnrin táwọn wá ń kí náà ara obìnrin oko náà nípa ẹ̀yin jàmáà ń torí ọlọ́run ọba wáárù àánà áwúrátà kọ̀ọ̀rí ìkùn ẹ̀ sì wá nǹkan tí ìmáàmù yóò máa fi bu ara náà wá ra kọ̀ mí sọ fóun ìtàn náà ó lọ bá òun ká dúró bá òun tá a fẹ́ lò ní wípé ní inna inna saghira lahu ilmun ma'al kubara bọ́lọ̀ bá ti ṣe ìmọ̀ fún yàn ó ti di àgbàlagbà so kò sí ẹ̀ńtàbáwá rí muhdath tí bàbá wí níbí ìbá àjẹ́ àgbàlagbà kó ló ń kéwú kó ké ọjọ́ orí kó tó ké kéwú àmọ́ tí ọjọ́ orí rẹ̀ ò tí ì jẹ́ kó yẹ wípé ní nǹkan tí àwọn sọmọ́nù bá ṣe àìpé ń bí dáa nǹkan tí Ali bá ṣe àlepé ń bí dáa nǹkan tí Umaru bá ṣe àlepé ń bí dáa níta Abubakar Siddiq bá ṣe àlè pé ẹnu wa ò gbà gbọdọ̀ pé ń bídíà aleikum bi sunnati wa sunnati khulafa rashidin mahdiyyin min ba'di tó àti mi àti gbogbo ọmọ ìyá mi ń talabatul ilmin bàbá ń kìlọ̀ fún wa o bàbá ń kìlọ̀ fún wa o ẹni tó sọ bẹ́ẹ̀ qala innahu bid'a wa dallala bihi Uthman ìdùkọ́ tá a bá sọ pé bídíà ní tó ẹni pé a ti bọ̀ lálẹ́ àwọn fún àti sọ àti sọ pé wọ́n fún mánu bọ́ọ̀lù mọ̀bílùn bọ́ọ̀lù mọ̀bílùn ẹni tó pe tó pe àdáhùn àwọn bídíà irú ẹni bẹ́ẹ̀ tí ń túmọ̀ sí tí ń wí ni wípé ní àwọn fún mánu bọ́ọ̀là kó sọnù ó tún wá nu àwọn èèyàn náà wọn bèbè láì mí dáàlìkì kódà kìí ṣe yìí nìkan bàbá tún sọ ń bò mí yìí tó tún tó tún tó ń pẹ́ mọ́ táàtún máa gbọ́ yé by implication òní wípé kì í ṣe ọ̀sùnmọ́nù kan ní ẹni bẹ́ẹ̀ ló dọ̀ lálà o ó sọ pé ọ̀sùnmọ́nù ó dọ́là ó sì sọ̀yàn nù ó sọ wípé ní gbogbo yejú àwọn sàábé tí ń bẹ ń jọ́ náà lọ́hùn tí wọn ò sì sọ fún ọ̀sùnmọ́nù pé á má ṣe bẹ́ẹ̀ tó tábà sọ fún kò ní ṣe gbogbo wọn ò sọ pé kẹ́ni kò sáàárí kàpẹ́ nìkan nú àwọn sàábí ńjọ́ náà lọ́hùn sọ pé ní tí Usman ṣe kò dáa àti pé gbogbo àwọn sàábí ńjọ́ náà lọ́hùn náà ntí ẹni ìtúrú ẹ̀ ní báyìí ń wí bẹ́ẹ̀ ni wípé ní àti Usman o àti gbogbo oyejú wọn bọ́lú ẹni àná ni wọ́n wà mọ̀ bílù wọ́n sì máa ń sìyàn lọ́nà àwọn bèbè là ẹ dákun bàbá máa sọ̀rọ̀ Yorùbá ní pé bẹ́ẹ̀ bá ń sunkún ìmọ̀ rí nàní ẹ jẹ́ kí ká máa mọ nǹkan tá a máa sọ lẹ́nu àwọn sàábẹ́ ànábì sallallahu alayhi wa sallam radiyallahu ta'ala anhum alwajibu even kó má jẹ́ súnà àwọn khulafa rashidun gan láàrin àwọn sàábẹ́ madhabu ahlu sunna ni pé gbogbo n tó bá ṣàjára bainahum alwajibu alimsaku an ká gbẹnu wa lákìbù ni ká gbẹnu wa lọ́wọ́ ká pa ẹnu wa dé a máa yanu paga sí nǹkan tí àwọn sàbẹ̀ bá ṣe ká tó máa sọ pé àlùfò làfà rọ̀ ṣíṣe màdì yóò ní bá dì níta ń bá lọ ni wípé ní Usman radiyallahu ta'ala anhu a máa yọ zaka fún àwọn oyún tó wà nù ìyàwó rẹ̀ láyé ànífọ̀rọ̀ láyé rẹ̀ láyé rẹ̀ sọ ìtàn ni pé ní ilé yìí náà sì ní súnà ni àti pé èyí tá a sọ lẹ́ẹ̀kan ìǹsàníyà àti pé oyún nù náà ìǹsánù ni huwa sabi huwa fi sabilihi ila al-khuruj bi idhnillahi ta'ala so ayọ̀ zakati fún ẹni tí ń bẹ láyé àti oyún ọ̀nù so iná làtọ̀ ayẹyẹ kan yìí pé ní pẹ̀lú eléyìí oyún náà ò tí ì dé so tábàyọ̀ zakati náà fún àwọn òkú wa so yóò máa jẹ́ sọ́dà kọ̀ọ̀kan yóò máa jẹ́ tàtọ́wúrù eh, tàtọ́wúrù sorry yóò máa jẹ́ fún irú àwọn eléyìí òun náà. àwọn ìgbà míì máa ń bẹ táwọn èèyàn máa ń béèrè lápòjúwe nísìn àwọn irú àwọn ọmọ wa tí wọ́n máa ń lọ ilé ìwé àwọn táwọn wà ní skul ni ẹni tó wà ní Kano ni ẹni tó wà ní Sokoto ní àbí ìlú míì náà ní Nàìjíríà àbí lókè òkun ah, tó ṣe wípé tó ṣe wípé àwọn òbí wọn ń bẹ ní Ìlọrin fàpèjúwe àwọn òbí wọn wọn ń bẹ ní Ìlọrin fàpèjúwe so ah, àwọn òbí wọn tẹlẹ zámù àwọn òbí náfàkọ àwọn ọmọ wọ̀nyí àwọn òbí ni ìnáwó àwọn ọmọ yìí sọ̀rọ̀ yàn lórí àwọn òbí a òbí gbogbo ọmọ tó wà ní Sokoto tó wà ní Kano nílé ìwé òbí náà ni ó yọ zakatu wọn òbí náà ni ó yọ zakatu wọn àmọ́ táwọn náà bá wá yọ fúnra wọn ajiza àti àná ó tọ́ torí pé al-aslu ni wípé ní ń wẹ̀ pé ní zakatul fitri jaka ìbáàdà ni al-aslu ni pé kí ẹnì kọ̀ọ̀kan kó yọ zakati ara rẹ̀ ṣùgbọ́n hadith sọ pé ní an kulli eh, muslimi an nafsihi ma yamunuhu pé èyàn ọkùnrin yóò yọ zaka rẹ̀ yóò sì yọ zaka gbogbo ẹni tí ń bẹ lábẹ́ rẹ̀ alùpùpù yìí pé ní à ń bára ẹni bíbọ̀ ẹ̀kọ́ so ẹni kálukú lọ yẹ kí ó máa yọ so nípa báyìí tí irú àwọn ọmọ bí a kàn fi ni gbogbo ẹnu bẹ́ẹ̀ tó bá yọ zaka fún ara rẹ̀ kò zaka rẹ̀ ó tọ́ tí wọ́n bá sì bá yọ nílé náà táwọn ọbẹ̀ náà bá yọ nílé àjẹ́ pé ní ìkan máa jẹ́ zaka ìkan máa jẹ́ sọdákọ̀ yìí ni pé sàárà àsọ lẹ́ẹ̀kan yìí pé àsìkò tí tí jákà ti ń ṣe ọ̀ranyàn òun náà ni bìbòrò bìṣàmsì láìlátul fitr. Gorobe shamsi, laila fitr tó bá ti di wípé ní oòrùn ó wọ̀ níjọ́ ọdún níjọ́ ọdún tó tábà tẹ̀lé tóòrùn bá ti wọ̀ tá a kí magribi ìnìta ti wọnú ọjọ́ ọdún nígbà náà so zakatul fitri ó ti ó ti sọ̀rọ̀ náà yàn nígbà wọn gbogbo ọmọ tá a bá bí bìfọ́ bìfọ́ kóòrùn tó wọ̀ wọn á yọ rẹ̀ gbogbo kèfèrí ẹni tí èsè mùsùlùmí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tọ́lọ̀ ń sàánú fún tó gba ìsìláàmù bífọ́ gòróbì shamsi àáyọ zaka rẹ̀ gbogbo ọkùnrin pé ní wọ́n so yìgì rẹ̀ ká sọ wípé ní aago méje ni òòrùn wọ́n á sì so yìgì tiẹ̀ ní aago méje kò sójú márùn-ún zaka lóyàwó òun náà ti ó ti sọ̀rọ̀ àyàn ní lórí irú ẹni bẹ́ẹ̀ and in opposite lódì kejì lódì kejì ẹni tó bá àsìlámà báàdà gòrò obìyí ni pé lẹ́yìn tí wọ́n ti pè run ní alẹ́ ọjọ́ ọdún tó yíyún zakao sọ̀rọ̀ àyàn lórí rẹ̀ ẹni tí tó so yege ìyàwó lẹ́yìn láti pè run magiribi tán zakato fitiri ìyàwó òun kò sọ̀rọ̀ àyàn lórí rẹ̀ àbí ọmọ tá a bí ọmọ tá a bí lẹ́yìn tí wọ́n ti pè run so ìrọ̀lẹ́ yìí náà zakato fitiri kò ṣe ọ̀ranyàn lórí gbogbo àwọn eléyìí tí tá a sọ̀n. asọ́lẹ̀ kan yóò pé ní wákàtí jawaz kékeré yóò yọ kọ́bílẹ̀ lẹ́yìndì bìyẹ́wò mi náà bìyẹ́wò mi pé ọdún kọlá àbí ọdún kọ̀túnla so èèyàn lè yọ eléyìí torí pé ní rọ́ksọ̀ ni nta àwọn sàábí máa ń ṣe láyé ànábì sallallahu alaihi wasallam nta ànábì ní tó pa wá láṣẹ rẹ̀ amara ní sọ̀rọ̀ sálàmì ìkìrọ́jì yìí kọ́bùlà kòrójì ìlà sọ̀la ká tó lè kírun but àwọn sàábì a máa yọ kalẹ̀ bìfọ́ ọjọ́ ọdún bìyàwómin áwò bìyàwómin bìyàwómin áwò bìyàwómin kọ́ídà fìkìyà sí ni pé ní inna taqidima shay'in ala sababihi laagin wa taqdimu shay'in ala shartihi jaizun so èèyàn gbọ́dọ̀ èèyàn gbọ́dọ̀ ṣe ìbáàdà bífọ́ kí àsìkò rẹ̀ tó tó ni àmọ́ tásìkò rẹ̀ bá ti tó dápẹ́ ní májẹ̀mú ló kù irú ìyóhùn kéèyàn ṣe kò sí láì fi ń bẹ̀ kéèyàn ó ṣe kò sí láì fi níbẹ̀ àpèjúwe àpèjúwe zakatul mali zaka owó sábàbù wùjú bíi rẹ̀ n ti ń sọ zaka owó di ọ̀ràn yẹn yìí ni pé mọ́tà tẹ́jìbù zakatu àléyà ntaawi ni wípé bí mílíkì ní sọ́ọ̀bì bí yẹn bá ti lè màláka ní sọ́ọ̀bì yìí ni pé tó ní gbèdéke minimum amount tí zaka wọ̀ tí yẹn bá ní lákòótó owó ni minimum numbers of heads of cow iye màálù tá a ní iye àgùntàn tá a ní iye ràkúnmí tá a ní tí yẹn bá ti ní a sọ zaka ti ṣe ọ̀ràn yẹn lórí rẹ̀ tó bá ṣe nǹkan oko ni níjọ́ tó bá ti ń àvẹ́sì rẹ̀ náà ni ó máa yọ zaka rẹ̀ eh, àwọn tó kù ẹ̀ẹ̀kan lọ́dún náà ni ó máa yọ wọn. tó ó ti wá ó ti àti wá rí sábàbù òjò bì nísìn bóyá ń tiẹ̀ inú hajj ni máa ń yọ zaka fàpèjúwe àti wà nù Ramadan nísìn yíyún ìgbàláàyè wà kó fọwọ́ du zaka rẹ̀ kó yọ nínú Ramadan yìí even bó jẹ́ pé ní kèétí àsìkò ájì tí haúlù ó tó pé lórí rẹ̀ tí ó tó pé ọdún kan ò tí ì dé kò sí láìsí ń bẹ limadha liwujudi àsábàbí tó rà ti rí sábàbí ṣáàrùtù nìkan là ń retí sòrò eléyìí ń já izu àmọ́ qabla sábàbí fàlà a lè ṣe ìbáàdà kó tó di àsìkò sábàbí wùjúbi rẹ̀ fàpèjúwe ìrun àyílà sábà òjò bíi àyílà ní zawalu shamsi kóòrùn ó yẹ àtàrí bóòrùn bá ti yẹ àtàrí àyílà ti sọ̀ràn yẹn àmọ́ bóòrùn bá ti yẹ àtàrí àyílà ò tí ì sọ̀ràn yẹn o ṣùgbọ́n yẹn bá wá kí àyílà kóòrùn tí ó yẹ àtàrí ǹjẹ́ irun rẹ̀ tọ́ bí irun rẹ̀ ò tọ́ kò tọ́ ní àyílà àmọ́ yóò tọ́ ó lè tọ́ ní náfìlà gẹ́gẹ́ bí qaida tí al-imam ibn rushd al-hafid rahimahullah tó kọ àádà nínú tíra rẹ̀ bidayatul mujtahid ibn rushd ni wípé ní man talabbasa bi ibadatin fi waqti nadhiratiha inqalabati ila nadhira bí èèyàn bá establish tó tó bẹ̀rẹ̀ ìbáàdà kan ó dà ní ìbáàdà but àwa wo ìbáàdà tó lọ ṣeun kì í ṣe àsìkò ìbáàdà òun àsìkò nǹkan míì ni so ìbáàdà ti ń ṣeun tasihu minhu fi nadhiratiha yóò change automatically sí nàvẹ́rọ̀ ní fàpèjúwe ẹni tó ń kírun àyílà tó lọ́n kí àyílà ní aago mọ́kànlá mọ́kànlá àárọ̀ pé zawalu ò tíì dé àsìkò àsìkò duha ni ààyè fún pé ní sahati salatuka nafilatan irun rẹ ó tọ́ nafila duha ṣùgbọ́n la tasihu kì í ṣe zúrí o túláàsì ni fún un tó bá ti di láyìn zawal yóò kì zórí mi àdá àn yóò kì ní àdá kì í ṣe kọ̀bọ̀ torí tó kì í ṣe zórí násìlà ló yàn tó bẹ́ẹ̀ náà ni zakatul fitri báwọn ó sì bá a ṣe rí i pé ní orúkọ rẹ̀ gan ó ti mékè kíá pé zakatul fitri zakatunu ńgbò là ń tunu níparí àwẹ̀ là ń tunu náà lànà bisọ̀ sàn sọ yìí pé ní amara bí ìkẹ̀rájì ha bàdàlù gùrùbọ̀ kọ́bùlà àsọ̀là ká tó lè kírun náà ní ayọ̀ àsìkò òjò bìnú àmọ́ àwọn sàábí wọn a máa yọ bìfọ́ ẹ̀ẹ́dì bìyàwómin àwọn bìyàwómin sunna àwọn sàábí nù practice wọn nù a sì rí ẹni tó takò wọn nú ara wọn tá a bá rí ni adé pàwọn ẹ pé ní yóò ti di káwọlù àsọ̀hábí àbí amálù sọ̀hábí opinion àbí practice sọ̀hábì kan tá a bá ti lè rí practice méjì látọ̀dọ̀ sọ̀hábì kan takora wọn hàn ó ti di masala ìṣèhàdíyà ìkíní kejì tá a bá lè mú àmú bọ́tà àrí mi. àmọ́ arínú àwọn onímọ̀ kódà mamu Shafi'i rahimahu mamu Shafi'i rahimahullah àwọn wọ́n extend the eh, rọ́ksọ̀ yìí tá a nípa àwọn sọ̀hábì máa ń ṣe wípé wọ́n máa ń yọ zakato fitiri kọ́bílẹ̀ lẹ́yìn dìde yọ́mí ọ̀bì yọ̀mìn tó jẹ́ pé ní nǹkan anábì pa wàhálà sọ̀rọ̀ sọ́la ni pé ní báńdà lè gòrò bí ọkọ̀ bílẹ̀ sọ̀la so àwọn àṣàbí a máa yọ bìfọ́ ọdún bìyẹ́wòmín ó bìyẹ́wòmín so mọ́mú àárín àwọn onímọ̀ tó sọ pé ní pẹ̀lú eléyìí ajé pa lè yọ bìfọ́ ọdún bìsàlá láti àyà bí arúgbó àti àyà kódà láti ìbẹ̀rẹ̀ Ramadan láti lè yọ zakatul fitiri wa ṣùgbọ́n Allahu ta'ala alamu pẹ̀lú àwọn kọ́ ìdàtà àti sọ lẹ́ẹ̀kan wípé ní ó ṣeé ṣe pé tẹkidimu ṣe ìkọ́bùlà sábàbí yìí láàgìn èèyàn gbọ́dọ̀ kírun lásìkò tí irun rẹ̀ tí ò tí ì tó bẹ́ẹ̀ náà ni eléyìí náà fitiru ni zakatul fitiri là ń yọ kì í ṣe zakatul ramadan à ń kò sí ní ẹgbàá wa kankan látọ̀dá ní sọ̀rọ̀ sọ̀rọ̀ yìí pé ní zakatul ramadan gbogbo ẹ̀ látọ̀kẹ́ délẹ̀ ìmọ̀ kí hadith wa kó pè ní zakatul fitiri àbí zakatul fitiri min ramadan gbogbo nǹkan tí wọ́n àtàṣe mọ́nà ni wípé ní zakatu ìsinu òtọ́ tó mà sí pé kí wọ́n bá sọ wípé ní àlèyọ́ àlèyọ́ àbífọ́ àbífọ́ ọdún pẹ̀lú ọkọ̀ ọjọ́ mẹ́rin okùnjọ́ márùn-ún okùnjọ́ mẹ́wàá kódà níbẹ̀rẹ̀ àwẹ̀ ìjọba ìsọ pé nínú ìsìbàyìlà Imam Shafi'i àtàwọn onímọ̀ míì so qawlun qawlun da'if qawlun da'if torí pé tẹkidimu zakata ń sọ yìí ibùn bóyá pé ní ntí òun ṣe ọlọ́run bá àmọ́ra òun láti sọ but practice ntí ń bẹ látọjú ayé ànábì sallallahu alayhi wa sallam tànàbí sallallahu sallam àmà wàkálà àbáhò rírà kó máa sọ zakatul fitri gẹ́gẹ́ bí hadithu èyí tó gbajúmọ̀ tá a mọ̀ nígbà tí ìbílísù tó wá tó wá jalè zakatul fitri tó wá jí tamuru tànàbí ní kí àbúrò rírà máa sọ. So ó wá lóru àkọ́kọ́ àbúrò rà mú ó bẹ̀ kókó dáhùn kó máa kó máa kó fi òun lẹ̀ àárọ̀ ọjọ́ kejì ó ń ṣe ọlọ́run kí ọlọ́run tàlá rẹ̀ kọ́ba ó ti ọlọ́run ti fi mà ó bẹ àbúrò rà pé ní máa ń fa aláṣọ àhébùkà àlejò rẹ̀ tó wá bọ̀ lálẹ́ àná kí ló wá kí ló ṣẹlẹ̀ àbúrò rẹ̀ ṣàlàyé fanẹ́sàsálà àlẹ́sọ̀rọ̀ sọ pé ní kàzábàkà wàṣàyẹ̀ọ́dù ìrọ́lọ́pàá fún wọn ètò ń tòró ṣàìtọ́n sọ wípé ní ìbílẹ̀ sọ fún àbúrò rẹ pọ̀ wọ́n ní padà wá mọ́ kókó fi ń lẹ̀ àmọ́ nẹ́ẹ̀fì sọ̀rọ̀ sọ fún wípé ní àwọn irọ́ ní ń pa yín tó ń bọ̀ ọyù tó di láyé látà sáníà lóòótọ́ lóòótọ́ kó tún wá àbúrò rẹ rà tó gbà mú ọtún wá lóòótọ́ ní àdàkùn ibi ní ń pa òun ibi ní ń pa òun òun ní wá mọ́ ó tún lọ níjọ́ kejì ànábì sallallahu alaihi wasallam àbú òwúrẹ́ra tún ṣàlàyé fún wọn nípa irọ́ nípa tó ń bọ̀ ó tún wáyé lẹ́kẹta ntàfẹ́ lónìí pé ní zakatul fitiri òun ni àbú òwúrẹ́ra ń sọ tànàbì ni kó máa sọ sallallahu alayhi wa sallam tó túmọ̀ sí pé ní practice ni bóyá bíi yóò mẹ́wọ́ bíi yóò mẹ́ni yìí àwọn sàábì a máa ṣe lójú anabi sallallahu alayhi wa sallam pẹ̀lú eléyìí òun ó ti parí tó túmọ̀ sí pé ní òun náà ti di sunnah nù أقل ما يقال فيه أنه سنة تقريرية سنة النبي ما تسي تيو تيو قفوا سنة لنا a sì rí i kà wípé àwọn sàbí a máa yọ bìfọ ọjọ́ yìí so kìyàsó káwá sọ wípé ní a lè yọ káṣí kìyàsó lórí eléyìí yóò bá yín dùn ṣòwéyà yóò bá yín dùn díẹ̀ pàápàá jùlọ ńgbà tá a mọ̀ wípé ní fẹ́tẹ́rù ìsinu ó wà السبب الموجب لهذه الزكاة وننص الزكاة يدونانيا تاسي تي ري سنو سو نقف عند الرخصة هكا درو بتي آه تي رخصة تي آه توا فن فنوا وناني قال شيخ شيخنا لعلامة ابن عثيمين رضي الله قال وقال بعض العلماء يجوز إخراجها من أول شهر يقول أرنا ونمي ما تاني فعلي زكاة الفطر ستا إبري رمضان قال رحمه الله وهذا ضعيف قلون يي قوي لماذا لأنها لا تسمى صدقة رمضان كيف صدقة رمضان لي وإنما تسمى sọdàkọtò fẹtẹr sàrà sàdákà tónú ni àdéhùn pẹ̀lú hadith tá a sọ lẹ́ẹ̀kan pẹ̀lú hadith tí a lẹ́ẹ̀kan so pé ó ti wà nù practice fáwọn sàábé rọ̀bí ọ̀làwù tààlà ànihu wọn a máa wọn a máa yọ zakato fitiri kọ́bla lẹ́yìn dí bìyàwómi àwọn bìyàwómi ni ẹni tí ò bá wá rí yọ tí ò rí yọ láwọn àsìkò yìí ǹjẹ́ o lè san padà àbí kò lè san padà al-madhhabu 'inda al-malikiyya annaha tuqda pé yóò yóò san padà torí pé ní hiya ibadatun muta'alliqatun bi-dhimma ìbádà tó tó tó wà ní ọrùn ẹnì kọ̀ọ̀kan wa ni àbí kéèyàn ó mú kó ńlọrùn ó fi ni ó fi fúyẹ́. ó tún kù mas'ala kan mas'ala tó kù náà ni ah, ìkọrọ́jù zakat al-fitri fi géèrè baladil muzaki kéèyàn ó ah, ah, kéèyàn ó transfer zakat al-fitri kó nílùú ibi tí èèyàn ń gbé ẹni tí ó yọ zaka ó ń gbé lọrin ǹjẹ́ ó wá lè zakat ẹ̀kọ́ àfihàn ni pé ẹ bá ń gbé fún ẹni mọ́tò tẹ́ bá ti dé ìlóbi báyìí ẹ gbé fún wọn ẹ gbé fún lágbájá pé zakato mi nù picture kanu scenario kanu another scenario òní wípé à ń gbé Ìlọrin a wá pe àwọn aráàlú kan sápé ní alhamdulilayi nílọrin sápé ọlọ́run kí àwa kò síbi téèyàn ti lè yọ zakato fitiri ẹ ní rẹ̀ ń tẹ́ gbé fún abẹ́lẹ́ ọ̀nkọ́lọ́n kó sàwọn náà bẹ́ẹ̀. tọ́ àmọ́ ìlú kan tó yẹ pé ní àwọn kò tí ì kárí lọ́dọ̀ títí wọn. ǹjẹ́ àwa lè káwa di sẹ̀káàtò fẹ́tìrì wa ká ní kó ya ẹ máa kó o lọ ẹ kó o sínú mọ́tò ẹrù lọ ìlú náà. àbí rárá ẹ má kó o sínú mọ́tò yìí látọ̀ yàtọ̀ má kó o sínú mọ́tò wàhálà ni ẹ sẹ́ǹdì owó sáwọn aráàlú kí wọ́n ra tí wọn ò fi yọ zakatu níbẹ̀ ǹjẹ́ a lè ṣe àbí a lè ṣe. masala eléyìí ó ní ń ṣe pẹ̀lú masala méjì àkọ́kọ́ ni wípé ní ǹjẹ́ a lè fi owó yọ zaka àbá a lè fi owó yọ zaka nínú. then kí ni hukumu ìṣọ́rọ́jì zakatil fitri à ń balaji muzaki pé à ń gbé lọ́rin zakato fitiri wa a wá yọ ńlọrin ìlú mi láti lè yọ. ntí àwọn onímọ̀ wo ni wípé al-aslu al-aslu ni pé ní kí n mo wà ńlọrin kí n yọ zaka mi nílọrin ará kano kó yọ zaka rẹ̀ ní kano àmọ́ tó bá wá dé stage wípé gẹ́gẹ́ bá a ti sọ gẹ́gẹ́ bí àwọn ọmọ àyà wa àwọn táwọn ń lo ọba gẹ́gẹ́ bí UK tọ́lọ̀ ti ní pé ètò ayé wọn ọlọ́run ní káwọn orí ṣe débi wípé ní ẹni tẹ́bi ń pa lè mọ ẹni tí tó nídìí lè mọ àmọ́ kò sẹ́ni tẹ́bi ń pa ẹni tí ò lówó lè wà àmọ́ kò sẹ́ni tẹ́bi ń pa kò sẹ́ni tí ò ní níbọ̀ máa nu ní tí ó jẹ food security wà social security wà fáwọn wọn èyí sábà àwọn ọmọ yàrá ni pé kìí sá ọmọ sábà béèrè pé kìí sábà sí àwọn táwọn ó gbóúnjẹ lè fún ntọ́pọ̀lọpọ̀ mọ́sálásí máa ń ṣe lọ́wọ́ ni wípé ní wọ́n introduce àkáǹtì náà ni pé mọ́sálásí lágbájá àmì masalasi ibi báyìí àdúgbò báyìí bọ́ọ̀ báyọ̀ zakato fitiri rẹ àkáǹtì nàmbà tó kò sí ni. àwọn ọmọ àtúnjẹ kó yà wípé ní lọ́pọ̀lọpọ̀ ọgbà náà kì í ṣe wípé ní owó táwọn bá tó kó sínú àkáǹtì náà wípé wọ́n yọ wọ́n fi yọ zakan lóhun wọ́n transfer rẹ̀ sílùmí náà ni bí èyí tí ń lọ paki ni èyí tí ń lọ Somalia ni èyí tí ń wá tí ń wá sí Nàìjíríà so kìí sàṣe inú UK náà ni wọ́n ti wọ́n ti yọ tí irú situation bá tó bá wáyé tó bá wáyé kò ní sí láìfi kí èèyàn ó kó transfer kó ra kó ra zakatul fitiri ńlọrin kó wá kó ọkọ̀ọ̀kan ní ká máa kó lọ ìlú kan tí àwọn ti ní ìdí rẹ̀ àbí kí wọ́n sẹ́ndì owó ká máa kó o lọ torí pé ní ní ìdíwà fún àwọn ọ̀rẹ́ níta àgbẹ̀ fún níbí a sì fẹ́ yọ zakatul fitri kó lè bá a máa jẹ́ tóratan lánàá kó lè bá a máa jẹ́ àfọ̀mọ́ fún wa bó fẹ́ báyẹ pé ní kò sí mìsíkínù láàrin wa kò sí mìsíkínù láàrin wa so eléyìí yóò tọ́ nítorí wípé ní kò sẹ́ńtà fún àmọ́ tí ń bá ń bẹ láṣà kàbà sọ wípé ní al-aslu al-aslu ni pé kéèyàn ó yọ zakato níbi tí èèyàn wà torí pé ní zakato lifitiri yọ zakato lifitiri ṣẹ̀ẹ́rọ̀ kan ni ní ṣàáìrì dín nínú àwọn ẹwà ẹ̀sìn nínú àwọn àlámọ́ ẹ̀sìn nínú àwọn àpèjúwe ẹ̀sìn ló wà tọ́tọ́ bá ti wá di wípé ní ọdọọdún ní kálukú nílùú kọ̀ọ̀kan kò sẹ́nìkan kan tá à ń yọ ọmọ tẹ̀ bá ti máa ń yọ níbí yìí bá ti kọ́ra inú àwọn ọmọ náà máa dùn àwọn ọmọ kéékèèké tó mọ̀ sọ nísìnyí pé ní à ń gbò láyọ̀ jáká àwọn tán bá ti dàgbà wọn pé ọ̀la làáyọ inú wọn ti máa dùn wọn ti máa fò òkè ṣẹ̀yìn rọ̀ ni àmì ni kuran sọ sọ yìí pé ní wàmán yóò áàzí mùsùlùmáàtì là àdáàlìkà min taqwa al tó kéèyàn yọ yóò máa fi ẹwà ìsìlámù hàn ní gbogbo àwọn àwùjọ kọ̀ọ̀kan al-asulunu bàtà sọ tó sọ pé ní kọ̀ǹdíṣàn bá rántí ká fowó yọ àbí kọ̀ǹdíṣàn bá wà ráǹtì kákó kúńlù kan lọ sílùú míì kò ní sí láìfí níbẹ̀. nínú àwọn contemporary issue náà tó ní wípé ní kò sí láìfí kí muslim community kọ̀ọ̀kan kí wọ́n organize ara wọn wípé kí o a dá bóyá foundation kan lẹ̀ ní bóyá ìgbìmọ̀ kan ní commission kan ní àwọn ni wọ́n máa handle zaka pé àwọn làá lè dá zakatu wa fún àwọn ni wọ́n mọ̀ wá distribute àwọn dà gẹ́gẹ́ bí wàkílù láàrin almuslim asọ́im alẹ́dí yuzaki mùsùlùmí ti ń gbà rẹ̀ tó fẹ́ yọ zakatu so yóò kó lọ irú ẹ̀ wọ́n ń ṣe ní ìlú Saudi Arabia kọ́lọ́n kó ṣàlékún dáadáa ìlú náà bá a ṣe bẹ́ẹ̀ lọ́n àlékún dáadáa Saudi Arabia ọlọ́nkọ́ bá a tún Nàìjíríà tó ti bàjẹ́ náà ọlọ́nkọ́ bá a tún Nàìjíríà ṣe alákan oṣù ọlọ́run bá ọlọ́run dàgbà tún lu wa ṣe bá tún jáká lè tún ra wa ṣe kọ́ bá wa tún lu wa ṣe bá wa kọ́ àwọn olórí wa bá wa kọ́ wọn máa ṣe bílù mi ti ń dà tá a máa fi wọ́n ń ṣàpèjúwe àbẹ́lọ́run lákòjá yìí kí àwọn ìlú tiwa náà ó dáa kí wọ́n máa fi ṣàpèjúwe dáadáa. sọ eré lẹ́yìn ń bẹ ní sàwọ́dí sápé ní àwọn jẹ̀mọ̀ẹ́yàtì àwọn ìjọ ìjọ làwọn èèyàn máa lè kó sàkáàtì wọn fún àwọn yìí ni wọ́n mọ̀ wá pín sí àwọn ibi tí wọ́n bá tọ́ sòtòrò pọ̀lọpọ̀ rú àjàmúyà báyìí wọ́n ń láti ní láísẹ́ǹsì wọ́n á gba pàmíìtì látọ̀dọ̀ ìjọba so wà dáwọ́lọ́tù na ìbátan fòkọ̀rọ̀ ìjọba sì ní àwọn náà ni wọ́n máa ń kéta fún gbogbo ará ìlú gbogbo ará ìlú. wọ́n dàbí ẹni pé àti ṣàlàyé àlámántẹ̀jíbù ta ni zakatul fitri sọ̀rọ̀ àyàn lé lórí wàmátà tẹ́jìbù ńgbà oṣù ló sọ̀rọ̀ àyàn gbà ó la lè yọ àti àti sọ eléyìí hùn ntòkù ni òǹdíwọ̀n nǹkan tí a máa yọ wọn pẹ̀lú ọjọ́ tó ti lọ nísìn pẹ̀lú ògùn ọlọ́run ọba á dá yín dúró báyìí insha allahu ta'ala àṣàlàyé eléyìí ńlọ́la agbára ọlọ́run ọlọ́run kó jẹ́ ká ju ọ̀la lọ ọlọ́run kó gba ìjọsìn wa ọlọ́run kó gba àwẹ̀ wa ọlọ́run kó gba zaka wa ọlọ́run kó gba sàárà wa aláàtàn oṣù ọlọ́run ọba rabbana taqabbal minna innaka antas sami'ul alim واغفر لنا يا ربنا يا رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين